وقال باب عن حديث عمر بن الخطاب قال أني قلت يا رسول الله عمر بن مصطفى يقول يا الله إني نظرت في الجاهلية أن أعتكف أن أعتكف ليلة في المسجد الحرام قلت شنو نبعد عن gẹ́gẹ́ bí ẹ̀sìn kí máa ṣe nígbà alẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ́ lọ́rọ̀ قال لكن فأوصل لك يعملني الشيء عمر بن المسلمين لا جاهلية في الاحتكار إنه أمس الحرام النبي منه ليش متفق عليه فقال البخاري في الرواية منه رواية الإمام البخاري عليكم كما أعتقد منه فأعتقد عليك يوم بن بشير كاف عليك نعم حديث ó ní àdéhùn lẹ́yìn bábù sáńpà umaru ní mo jẹ́jẹ́ òṣèlè ní tíwájú ọlọ́run tó máa bí àdéhùn káàkiri kalẹ̀ ẹjọ́ fún àmẹ́bí nínú ìgbésẹ̀ èso ilé ìjọ lè wá ìlú yà fáńtì oni wa lujuru muslimin akiri masjida min ibadatillahi ta'ala ẹni pé mùsùlùmí tó ti gbọ́n tó ní làákàyè ó dúró sílé ọlọ́run láti wá sí àdáwọ̀ ẹ̀ka mọ́ ẹ̀lá ọ̀dọ́ ayé tó sílé ọlọ́run tẹ́lẹ̀ sílẹ̀ mọ̀tẹ́ lórí ìlú alẹ́ ọlọ́run ó wá chájì ni àmọ̀ tí ìjọba ẹ̀dẹ́ láti sẹ́mọ̀ láti tó sí nẹ́ẹ̀tì wọn káàkiri káàkiri ó lè jẹ́ pé olè kọ́dé òkè tí ó lọ jù fún mi lẹ́yìn ibi àwọn sọ́kẹ́tì ọ̀kan yìí ní ọdún mẹ́sàn-án tó tẹ́ ká wá ní òkú ìkàgbé ẹ̀ṣọ́ àlè jẹ́ mọ́ tó máa wájú ó lè bá kó ní tẹ́tì ẹ̀ òní ni mo fẹ́ lọ ṣáàjì mọ́ṣáláṣí tí ó sọ pé mo fẹ́ lọ kí ẹ̀mí lẹ́sẹ̀ wá ti sẹ́mi mi ó pàdé ẹnìkan tó jọ ládéhùn mọ́sálásí mi ti pàdé ẹgbẹ́ gbẹ́jẹ́ kan fún mi. àwọn ẹnìkan pè fún ẹgbẹ́ ẹjá pàdé mọ́sálásí bóyá ẹni tí èsì òrà dáa tẹ́lẹ̀ lórí sọ́jà pàdé òun tí ó lè fẹ́ gbà tó torí ẹ̀ wá. bẹ́ẹ̀ ni àníyàn tó yẹ kí aṣọwá mọ́sálásí káwá tuntun lọ. إنما يعمل مساجد الله من آمن بالله واليوم الآخر فأقروا الصلاة وآتوا الزكاة ولم يخشى إلا الله فأفى أولئك أن يكونوا من المفلحين أنت ما عندنا الله يرضون وتبارك الله في عدو من لا لا تواسلهم تواسلهم الأمر انتقاف على اجتماع في تركيا irú mẹ́sàlásà lè lọ alẹ́sìká ẹ̀yìn bẹ fún alùpùpù ń bẹ fún ọsùn náà nẹ́bí bákan náà alẹ́jùmọ́ wà ní orí ẹ̀ wàá nà nìkan ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ni gáàmù tó ń bọ̀ láti máa ń ṣe yẹn wọn lè ní hapun náà káàdì ẹ̀mí wa. سواك منك والبدن أكثرها على عبادة الله تعالى دوني في اللون ẹlẹ́mìnrin ní àjẹsẹ̀ ah, wà lálẹ́kọ̀ọ́ mẹ́sàáṣì èmi mi wà ń bẹ̀ èmi rẹ̀ ti lè wà lọ́dún lọ́gbẹ́ gbogbo tí ìṣẹ́ lọ́wọ́ bá yóò mọ̀ rẹ̀ títà àjẹsẹ̀ wà lálẹ́kọ̀ọ́ àbí ó di ẹ̀mí rẹ̀ sí mọ́sálásí ọ̀sùn ara rẹ̀ kọ́ ara rẹ̀ kọ́ kò sí ń bẹ̀ ẹlòmí ara rẹ̀ tó wà ń bẹ̀ ọ̀nà ẹ̀mí iwu yìí tẹ́lá ṣe bẹ́ẹ̀ gbogbo ọkùnrin rẹ̀ kò sí ní ìlú mọ́ṣáláṣí ayé ti àtọ̀ àtàrà wa lẹ́yìn ní fún wa ní ìṣọ̀lọ́ جناس غير الأرض أنا العلائق عن الخلائق هنا بلا تسرع العلائق عن الخلائق كلا بلا تسرع إكان خارقا عين يعني بداية الجناس التام بيئة بيئة الجناس التام sẹ́bà ìyẹn tó tábù ní irú kẹ̀kẹ́ náà jẹ bí wà nílé jẹ ara mi náà jẹ lẹsẹ̀ àwọn tuntun ó sì yàtọ̀ ọlọ́ni ọ̀yọ́ mọ́ta kó mọ̀ sá átú ṣíṣe mọ̀lẹ́mọ̀jẹ̀lẹ́ mọ́ náà má lábísú lẹ́rù sáà sáà pa ìyẹn tó tábù ní sáà kọ́kọ́ alìkíyàmù sáà ẹlẹ́kẹ̀ẹ́ gẹ́gẹ́ bí àtàkùn ní wákàtí tẹ̀sí. àfọwọ́nìjọ kan ó ní òṣèbù lẹ́hàmímọ́ pàlọ́ jàrọ́ àní lẹ́hàmímọ́ òṣèbù lẹ́hàmímọ́ pàlọ́ jàrọ́ àní lẹ́hàmímọ́ àlẹ́hàmímọ́ alákọ̀ọ́kọ́ kí ni ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ayò tí ń bá tẹ̀sẹ̀lé wọn nífẹ̀ẹ́ pàlọ́ jàrọ́ àní lẹ́hàmímọ́ àmìmọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ńlá àmìmọ́ ọ̀gẹ̀sà olómi gbóná tó fi jáfọ̀ yìí tó dàbí pọ́lísì mo nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ààyè kódà kó máa fún ní ìwọ̀n mu àwọn ẹni sáàmù pẹ́pẹ́ irú kẹ̀kẹ́ náà ni wọ́n ìyàtọ̀ ló fẹ́ wà ní tó nínú tó wọ́n tí lé kẹ̀kẹ́ náà fi yàtọ̀ sí láwọn kọ́tù ìlú wà kọ́tù ìlú àlàá àánú ìlàkàlà ìlú. tọ́wọ́ tó parí ẹ̀ fẹ́ kó parí ìtẹ́láwò àtúnlẹ̀fẹ́ pé sáájú ìwé káfíń jìnnà ọmọ ọmọ yìí ìyẹn pé tẹ́ bá wà ní ìṣẹ́ra sí adókùn kọ́ọ̀tù kọ́ọ̀tù àlá ẹ̀fẹ̀ kó kọ́ọ̀tù lórí sẹ́sì rẹ̀ ẹ́ ánìlá àlá ìtù kó lọ́dọ̀ àwọn ìgbà ẹ̀yẹ kọ́ọ̀tù àlá ìtù ọ̀dọ̀ lọ wọn láyé èsì ó kéré àbí ẹlẹ́wọ̀n ní ìdílé ìkàfẹ́ ìtàn kọ́ọ̀tù láti gbọ́jà ẹ̀rí ní ìfẹ́ rajà ní ìkọlù rẹ̀ olóògbé máa bọ́ ọmọ ní ìṣọ́bù lèkìtì sọ́ọ̀lù bí ṣe tí wọ́n ti lùkàálù kéèyàn ní bá máa ṣe àlùkàálù kí ẹ̀yìn láti lọ jù mẹ́rin afọ̀látù lọ sí jù àlùkàlá ètè àlùkàálù kí kéèyàn wá وإخلاء القلب من الشواغل عن ذكر الله تعالى هذا كافي يعني هو قرب الشواغل عن قديم ذكر الله tí ó wà tẹ́lẹ̀ ẹ̀mí ẹ̀mí yẹ pé ìrìnàjò tí ó mọ̀ sí pé ẹ̀mí tí ó jẹ́ kí ìrìnàjò lọ ní àmàtí náà nìkan ọkùnrin tàbí ìṣẹ̀lẹ̀ àti ìtàkùn الحديث بأدلة مشروعية الحديث أراديث سابق مشروعية في الاعتكاف وتنبين قال الإمام أحمد لعلم من أحد من آل العلم خلاف أنه مسلم ومثير أطلق لنا خير هو يقع في اعتكاف الشنكي هو سنة ibi tó dáa ìmọ̀ agbọ́dọ̀ lójúlé ẹ̀nà àti ìlú ìmọ̀ agbọ́dọ̀ sọ pé káwọn sọ pé ìjìmọ̀ wà lórí mọ́sí alákẹ́ ẹni làtẹ́dẹ̀ làálànà sálàfù tó rọ́mọ̀ bóyá yẹn yapa mọ́ àti mẹ́rin lọ́gbọ́ síra mẹ́rin lọ́gbà tó gbogbo àbá àgbáyé ẹni wọ́n kò àfa ìmọ̀ wọn ti pé ẹ̀rọ mọ̀ sọ bẹ́ẹ̀ sọ pé èmi ò tí ì rí ẹni tó lé kéde tó yapa

torí mọ́rù lórí òun jẹ́jẹ́ ti káàpù lálẹ́ àìgbàrẹ̀ lálẹ́ ìyẹn ni yẹn wà lọ́dọ̀ àfa àbẹ̀wò tó ti ti káàpù wá àbùdó lè sọ ó mọ ọlọ́pọ̀ mi. àmì òkèlè wa pé ẹjẹjẹ rẹ tó jẹjẹ alẹ́ nìkan tó ọjọ́ bá jẹ́ sí ọmọ náà kò ní lòdì níta ẹni yẹ àmì ẹ̀ اعتكاف الليلة نعم انت لكي اعتكاف عمر موت الأداء ولو كان صوم شرطا كيف يعمل جاء كونديشن لما صح اعتكاف الليل اعتكاف على ليل من العافية تركوا يبقى ولي أبدا لأنه لا صيام فيه فلمن الصيام الصلاة أني فلا يشترط صيام آسي صيام ني أوني ما جمعنا الصلاة بجمع يومين فالآن إجابة صوم حكم لا يثبت إلا بشرع أن تلك الآباء لا يتطورون غير ذلك ما يتكافئ ولكن يريد أن يتعلم ولم يبقى فيه نفس ولا ولا إجماع أن تسأل وحزب كان كذلك وهذا مذهب الإمامين مذهب الآخر في على ذلك فلا إله على ذلك متأكد أسماوي àbí ká tẹ́ nípa fún àti ìṣẹ́ náà ẹ̀ká tó máa gbáwẹ̀ ẹni mọ́jà fún ìmọ̀ ìgbésí واعترض أبو حنيفة ومالك الصيام الإمام أبو حنيفة مالك أول اشترط الصيام من أمور بعوض kódà kó má jẹ irú àwẹ̀ tó bá dé wípé ọ̀dà ní ẹ̀kọ́ ọdún ọjà sí lánàá èyí ti ká fún ọgbọ́dọ̀gbà rẹ̀. àwọn ènìyàn òdùnmọ́ olùdókòó sí àlàyé tábà ní tútù báyìí àti ìrọ̀lẹ́ ìdìbò ìgbà mi àbíkárí tó bá ti àwọn ẹ̀kọ́ méjèèjì àwọn olórí dẹ̀dẹ̀ ìwọ̀n àwọn ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ọ̀gbà ọ̀gbà ìjọba ìjọba ẹ̀rọ nígbà ojú dẹ̀dẹ̀ àti lọ́nù sáfì wà ní kọ́wọ́ àwọn àṣọ àbánikọ́lù àwọn ìtàkọ́sọ̀ tó jẹ́ ti máa ń sáfì àti lọ́nù wọ́n sì ní oyè ibi pẹ̀lẹ́ sílẹ̀ ìtọ́jọ́ mú ẹ̀rí wọn lẹ́nu bá jọrọ yìí àbí bá ń tàyè. àwọn tó wá nílé ẹ̀kọ́ ọjọ́ bá lọ sọ̀rọ̀ sẹ́nu sọ ní mẹ́rin wà ó sẹ́nu sì ẹ̀mẹ́ bí lè ṣe kọ́lá ni wọ́n jù mọ́jú sọ tani mọ́jú sọ ó kọ tẹ̀mẹ́ kọ́kọ́ àti kíkọ́ àbábá tó ká àlùmọ́jìdù wọ́n gbà kó ọ̀tọ́ bá ń kọ́ tó rà fífi ọgbọ́dọ̀ ọ̀gbọ́n wọ́n ní àlùmọ́jìdù sọ́tà ní àlùmọ́jìdù ẹ́ tàbí jẹ́ àlùmọ́jìdù ní àfà kọ́ lálùmọ́jì tó bá ń ká tó rà fífi wọ́n ti mọ̀ kí bàbá bàbá bàbá Ibn Taymiyyah ìbẹ̀rẹ̀ oní ọmọdé Ibn Taymiyyah lọ́nà yẹn tó kú pé kọ́lá ní mọ́jì mọ́jì sọ wá àfihù àti grandson rẹ̀ kẹfẹ́ yóò dé ìgbàgbẹ́ yóò dé Ibn Taymiyyah lọ́nà sáárì ojú onílẹ́gbà bàtà iṣẹ́ ní àgbẹ̀lẹ̀ nígbà ní ọ̀gẹ́ ìgbàgbọ́ ìlú àwọn tó ló gbélé bá fi ìṣẹ̀rọ tuntun fi ìka lọ́sùn ní ìta abẹ́lú wọn ní kò sẹ́ẹ̀lì táwọn ẹni tí ó ń fi ààrẹ ti kọ̀ǹdíṣẹ̀ ìtìká nínú ààrẹ wọ́lá àtúnlẹ́tì wọ́lá ìtùmẹ́rin nínú súnà òbí nínú ìsúnà òbí pàlà àtìyà sí ìṣẹ̀ṣẹ̀ àwọn obìnrin ló pè áàbò náà. àwọn ọmọ ẹrú bí àti àn àìsà ẹwà yìí tí wọ́n gbà wá abẹ́nú ìlú bí àti wọ́n ní dandan kí agbára. ẹlẹ́yìn tí wọ́n gbà wá pé bá ti ta bá ẹ̀ lábẹ́ sọ́wọ́ títí káàpù ní wáyé àyàgbé yẹn gbáwé ẹ̀rí kan ní látọ̀rọ̀ dáadé tí wá ìyọ̀rọ̀ ìjọ wọ́n ní fa mọ̀òkú fún mọ̀òkú fún ní kí ni mọ̀òkú fún lọ́dọ̀ àfọládé kí ni àlùmọ̀òkú fún agbérọ̀ àbí tí òdọ́dọ̀ rẹ̀ ìgbà ọ̀pọ̀ àbí tí òdọ́dọ̀ tàbí àbí kò dọ́dọ̀ anẹ́kì tó sọ bọ̀ títò ìdó ń jẹ́ àdíjìmọ̀ kúrò ní pé ọ̀rọ̀ tó jẹ́ pọ́dọ̀ sọ àbàlẹ̀ parí sí kámọ̀ ní tí ò dọ́dọ̀ ànábì tí ò tàbí náà ìyẹn ò dọ́dọ̀ ànábì ìyẹn ò lẹ́rìí ọ̀rọ̀ kọ́rọ̀ tàbí ló parí sí ìtọ́jẹ́ mọ̀ kún ọ̀rọ̀ tó yẹ pé ọ̀dọ̀ ló parí ọ̀rọ̀ yẹn tí bá bá ìdọ́dọ̀ tó ọ̀rọ̀ yẹn máa jẹ́ sí torúkọ ní ẹ̀rọ àlẹ́ wọn ní àtàbí kọ̀tọ̀ ìfẹ́ rí báyìí rẹ̀ wà sọ ibi lọ́dọ̀ àbúrátì ọ̀tọ̀ bá rí kọ́lá ọ̀sùn lè sí ọ̀hún màdé ìdọ́dọ̀ àlẹ́ ọ̀rẹ́ ẹlẹ́jẹ́ sọ ibi tó dọ́dọ̀ àlùbákẹ́ dẹ́kun kékeré ló sọ́wọ́ torí pé bá a ti máa ń bọ̀rọ̀ àdébìnrin ẹ̀dá wa ṣe èyí fún làbí wa máa sọ àbà náà o àwọn ẹ̀dá tó kọ́lé sáré gbà ọ̀hún ṣe èyí tó lọ kíá ṣe èyí bí ti ń ṣùgbọ́n ń gbà mí àdúgbò yóò mọ̀ fún fòlù ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ẹ mọ̀rọ̀ fún fọkùmọ̀ ìdájọ́ rẹ̀ mọ̀rọ̀ fún kọlọ́dọ̀ àdúgbò kódà abẹ́yẹ̀ sọ pé kọ́ lárọ̀ fún lọ́la lágbègbè kan náà sáwà lómìnir ó mọ àkúyà ó ní wọ́n pa wá láṣẹ olóńtọ̀rọ̀ yẹn wọ́n pa wá láṣẹ kájà lè lọ ẹ̀yìn kátúyà kátúyà yà gbogbo obìnrin àtọ́nọ́mọ igi àti adélébọ̀ kakura jáde àtẹ̀yìntì ṣe àìdọ̀ lọ́wọ́. bọ̀rọ̀ yẹn kó mú bọ́tù òfin tí ń fi lélẹ̀ yìí fún àti òní mú fúnra fúnra rẹ̀ kò kàn tó pé bọ́lá rọ̀ sórí láì. àwa ní ọ̀rọ̀ yẹn mọ̀ òkú fún mi níbi eré rẹ̀ ṣùgbọ́n mọ̀ fún ìdájọ́ mọ̀ fún ìtọ́lọ́rọ̀ tó wà yìí. sàbí òní máa jọba fún wa fúnra kọ́lọ́ lẹ tó pa lábẹ́ abájọ lè mú ìtọ́wá mẹ́sì wọ́n mọ̀ lè mú àbí òkèlè àmẹ́bí náà tó pa wọ́n ní àtẹ̀kùn kọ̀ọ̀kan. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sábà wọn tó wà ní àjò kàkà àbí òní gbígbé sọ̀rọ̀ bí òní kó wọ lẹ́nu àtẹ̀bí kódà bí òní kó kọ́lá ọ̀sán ńlá àwa ní wọ́n ní láti بقول أنا موقوف ومن رفعه فقد وهم ẹni bá ní mọ́rùn fún òní tó gbé pé ó ní àìsàfà ní ànìyàbí sàrásánlá fáìsà náà alámọ́dà náà bí ẹni fàwọ́ hámú ó dàrú mọ́ lórí kílẹ̀ sọ ẹlọ́dà rẹ̀ ìyẹn làwọn àpá àti àwọn tó ń sinmi àtẹ̀yẹ̀ ìyẹn nínú táwọn fi gbà pé ọ̀nà yẹn káìkà àdìsí ẹ̀ka pé ó wà pẹ̀lú ọ̀dọ̀ rẹ̀ bí ẹni á ah, ilé rẹ̀ ní ìwé ṣùgbọ́n wọ́n gbà pé mọ̀ òkú fún un àwọn tó wá ní ìlà mọ̀ òkú fún pé ṣé ìyẹn lọ́dọ̀ ànábì níbi tí a ní fàwa àbú fàwa ó dà lórí ní òjì àpapọ̀lúwà wàkàbà máa bí àti àbìdàrú wàkún ṣé ti ká pọ̀ sí pọ̀ sí kí ó gbà wò a ní fa owó àgbà ẹ̀yìn kan tí àdéṣe yẹ má gbà rẹ̀ wàhálà fáńtì rọ́ṣọ̀ àwọn ẹni ká àtúnmì pé àkọ́kọ́ tá a kọ́ sọ ti àwọn àìsàn yẹn àtúnmì kó ṣe kí ni ó wá sọ yìí àwọn òṣìṣẹ́ àkọ́ àsọ yìí pé káàkiri ẹ̀ káàkiri ẹ̀ ló wà rọ̀ pé وصيحة الإسلام اللي صار الإسلام يكون effective وصول كاتيرون نوافع الإسلام فمراد به الإسلام إنسان يفكر إنسان تخبئه له في إنسان ọ̀rọ̀ tó alágbọ̀n ọ̀rọ̀ àtọ́ ní ìfìsáàtù pé kèéké mọ́jẹ̀ mọ́jẹ̀ mọ́jẹ̀ mọ́jẹ̀ mọ́jẹ̀ mọ́jẹ̀ nǹkan tó tó mọ́jọ́ mọ́ fún un. ṣùgbọ́n ìsìn bá gbogbo nǹkan yẹn lára fi àkàtún fẹ́ kí yẹn ṣe nǹkan yẹn mọ́ ni. àwọn àníkà tẹ̀lé pé ní ọ̀rọ̀ ìyá wa ṣe àyẹ̀ tó ní láti kábá ní láti sọ́hùn àti àdúgbò pé ẹ̀ẹ́dẹ́kì ọ̀sùn káàtì ẹ̀ẹ́dó àdúgbò ó wá sọ̀ sí ẹni فالمراد بالاستحباب يوجد afẹ́ni ìyẹ sọ́nà rẹ̀ fa iná sọ́mọ̀ fi afẹ́ni tó ń pè àwọn agbẹ̀rẹ̀ gbà yẹ pẹ́tọ́ ní kìí sọ́rọ̀ kìí ṣe condition agbẹ́gbà pé kéèyàn gbá àwẹ̀ pẹ̀lú ẹ̀ níbi lè kíni ìfi ń dà àìpé ọ̀rọ̀ méjì ló wà lórí mọ́sálà táwọn ẹ̀sẹ̀ ṣe ìpẹ́ká láì àwọn ti gbìyànjú ara òun wọ́n á gbọ́dọ̀ fi túká fún tó bá ti dènà àrùn tó bá wẹ̀ lọ. Nam kọ́lá ìfọ̀kọ̀ ha àpò ní fífi ẹni wà mọ̀ nábàárà ayé àpèkì fàṣọ ọmọ ẹ tó bá wá ti wá jẹ́jẹ́ pé ètò táàbù tí mo fẹ́ ṣe o mo fẹ́ ṣe lẹ́ni tí ń dá rẹ̀ ní ẹgbọ́ ètìkáàbù tí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe lẹ́ni tí ń gba àwẹ̀ àwòyẹ fún mi mọ̀ sẹ́kì sán àbí màá dáwọ̀ lẹ́ni tí ṣe ètìkáàbù pàṣímọ̀ olùjámọ̀ bẹ́ẹ̀nà ètìkáàbù ọ̀sẹ̀yà ó di lẹ́dẹ̀ kọ́kọ́ báyìí lórí ìdíkọ̀ kódà àwọn tó ní ètìkáàbù ètì kọ̀ǹdíṣẹ̀ àbí àwẹ̀ ètì kọ̀ǹdíṣẹ̀ fún ìtìkáàbù pé ó kẹ̀dá ní tó bá sí ìtìkáàbù yẹn tó gbáwẹ̀ ẹni nìkan tó bá ti jẹ́jẹ́ ẹ̀fẹ́ jẹ́jẹ́ ní tèrè ẹ̀rẹ́ tó wà lábọ́ ara lọ òjijì ẹ̀rẹ́ fún báwọn torí àdéhùn ìyàwó àìsàkọ́ àfọ̀lù Bukhari sí alẹ́bí ní man nafaro àyòsí àlọ́ àlẹ́yòsí tó bá jẹ́jẹ́ tó lérí fóun fẹ́ tẹ̀ lọ́nà ó yàtọ̀ lè ìtìkáàfù dẹ̀rí tó jẹ́ ìbẹ̀rẹ̀ tó náà fi ṣe tàbí tẹ̀lé pẹ̀lú amú yẹ̀kẹ́tẹ́ ìlú tá a bá ti jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìlú ó ti jẹ́jẹ́ fún wa ní kí kàmùsùn Nam. ويدل الحديث على أن الكافر إذا نظر في حال كفره aládé ní tó ń tọ́ka pé kékeré tó bá jẹ́jẹ́ lásìkò ògbà tó ń jẹ́ kékeré àkádà nẹ́tìrò alá wèfà kẹfọ́kùn Islam tí n tó wá ṣe jẹ́jẹ́ yẹn ètò lérí yẹn tí ó takò tó wà ní Islam tó mọ aslam lẹ́yìn ìgbà rẹ̀ ó lè wá gba Islam anáwó yẹ́jú wa ní ìwọ̀fá ìdábẹ̀rẹ̀ ní tó sì lérí yẹn ó gbọ́dọ̀ mọ̀ṣẹ́ ẹnìkan ń á ẹ̀yin mùsùlùmí ó lè rí ẹ̀yin mùsùlùmí ní àjẹ́ ẹ̀yìn lọ́fún ìlérí bìí tí ń lọ bí fẹ́ mọ́ lọ àbí ọjọ́ ń pàtàkì ọmọ ẹ̀ ó lè lóun jẹ́jẹ́ níwájú ọlọ́run ẹgbẹ́ ẹ̀mọ́ ọ̀dọ́kẹ́lẹ̀ ìgbòsì lérí síwájú kíní síwájú olúwa ìyẹn náà mọ́sẹ̀ bá jẹ́sẹ̀ gbogbo ìlérí tó yà lóhun mọ̀ṣẹ́ ẹni mọ́ sí ju àbùsùn lọ lórí pé kò sí àwọn onílù kẹta lọ sí mẹ́tẹ́lẹ̀ kẹ́yẹ náà òṣèré kí nǹkan tó bá ti fi ju ìjọ méjọ yóò àtúmọ̀ sí ìgbé à ìjọ́nà òun mọ̀ṣẹ́ òun ti mọ̀ṣẹ́ báyìí tó wá lóhun ra kẹsí mọ́ṣáláṣí ìjẹyẹ tó ó wá padà gbà sílámù Ani ìlérí yẹn lè ní òmùṣẹ́ wọ́n tó wá lérí tó ó jáde wọ́n gbé nǹkan oṣù kan mo lè dìnyẹ́ tó á padà gba ìsìlámù ètò ìṣèlérí yẹn ní ìsìlámù ọ̀fẹ́ ni á ní kọ́mọ́ ìwòsàn. وإن عقده wàyí náà àkọ́dáwọ̀ àkáàfẹ́ ẹni tí àwọn jẹ́ pé níta tó jẹ́ gẹ́gẹ́ ìfèrí ló jẹ́ ìgbà ẹ̀kọ́ àpàgbà ìsìlámù mùsẹ̀ wàyí náà àkọ́fẹ́ àbàtì imam ahmed lórí ńlá sọ yìí wọ́n ti kébèrè bá gbé jẹ́ ó fi lé ní kẹ̀kẹ́ tí ìta kọ̀ ìsìlámù àpàgbà ìsìlámù ابا كوكجا ابن جرير الطبري شيخ المحاصرين رحمه الله تعالى والجماعة من الشافعية أطاوية كلنا وثالي أولاد الشافعية إيه؟ أولي شافعية àtọ́tẹ̀ ní mọ́tàbí wọn ṣàfi yàtọ̀ láàrin àṣàfẹ́ ẹjú ṣàfi dẹ́tẹ̀ ni ẹ pọ̀tọ́ wọ́n gbé àṣàfẹ́ ẹjú àwọn fọ́lúwà nìyẹn ẹ́ ìmáàmù Malik òní àbíkẹ́gbọ́ Malik láfẹ́ pọ̀tọ́ wọ́n gbé ọkọ̀ gbọ́ àlùmọ̀lì kíyà àwọn fọ́lúwà nìyẹn àìpá àwọn ṣàfẹ́ ẹjú àkàn ẹ̀rọ àlórí òfin yọ̀ ìpè ìfèrí tó bá fèdè tí ò tàkọ̀ sílámù صافر عدم المسلمين إدارة الكروز الجنسة والحديث الصريح دلالة على ذلك أنا ليس لديك كما فعلوا خابوا حديث يقولون وجو أطول قلت فقا والآن الكفار فخاطبون بفروع الشريعة شو كده اللي قلت لك تعالى بالشريعة أو أو يتطلب ما يفعل فيني وبعدين يقولوا يبقى فعلوا náà kẹfẹ́ rí o ní àti inú ẹ̀sìn bá wọn yẹn àbí kò bá wọn rí ọyá kínú ìṣáàlì ó bá kẹfẹ́ rí àbí òrí ó ní òkú àìpé ìgbà tó wà ní òṣèré àrẹ̀ yẹn wá ń ṣe tó padà ní wà lórí ẹ̀ ó ní ètò ní òfin ní òfin ní òfin ní òfin ní òfin ní òfin ní òfin ní òfin jẹ́ kó mọ́ ṣe kama wà mọ̀kàtọ̀bó náà bí òṣòlì àgẹ́bà fi jẹ́ pé àwọn ẹ̀mẹ́ ó kàn àwọn àpẹẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni fòró náà kàn bàbá bá sọ̀rọ̀ ìfẹ́lá náà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn àfà àwọn ẹgbẹ́ lórí pé ìlà anáwó láàyè ní àtẹ̀sí pé ìjẹ́jẹ́ bí ẹ ṣe ń gbà àjà èrè ìyàwó tó wà padà gba sílámù pé sọ̀rọ̀ yẹn ìjẹ́jẹ́ ẹ̀ṣẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ لأن الكافر لا تصير منه العبادة حتى يسلك تربي كفري تلو عبادة آمي جاتي دا قال الصحاوي رحمه الله لا يكفي من الكافر التقرب بالعبادة أنا كنت كفري كما لهم سنة والقول الأول أصح ونرى أقوين لفتوه títí kí ló fi tẹ̀lé àbí wo ló fẹ́ lọ́dọ̀ sí àtàlí tó jẹ́jẹ́ nígbà kejì rí tó àpàdà gbà síláàmù jẹ́jẹ́ rí pàtẹ́sì wọn ni kò mú ṣe ọ̀rọ̀ àwọn alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ kejì òní pé kékeré tó bá ti bá dà sọ sí ìbádà ìrìnlẹ̀ ìgbà tó ń jẹ́jẹ́ yẹ ìjẹ́jẹ́ rẹ̀ lórí ẹ̀ tó rí pé kèfèrí ni ìjẹ́ kèfèrí òrí yẹ ìyẹn lẹ́tẹ̀ẹ́ àyè àwọn ọ̀pọ̀lọpọ̀ apá àbáyíwá pé wàláwọ́l wàláwọ́l àtọ́ èyí tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tàwọn ìrántọ́ ní yóò mú jẹ́jẹ́ ìṣẹ́ máa ní pílẹ̀ ìlú rẹ̀ àdìsí táǹkà yìí náà ní ẹ̀rí wọn. àwọn ẹni pé ìkẹlẹ̀ rí tí wọ́n náà fẹ́ rí ẹ̀sìn ní agbára. àtẹ̀fẹ́jì àdàlà kò sí ìṣòfè rí gbogbo tó bá ti di aláìsẹ̀ náà ní. nígbà táwa ń ka tó fi ń gbà yẹn kú. ìjẹ́jẹ́ yóò lọ ẹlẹ́gẹ̀dẹ̀ lẹ́sẹ̀ bó láti rà tó àdìsí. iná mo sọ mo á ní ẹni tí ó yẹ kó jẹ́jẹ́ ìfọ́sùlám fẹ́kẹ̀rẹ̀ jẹ́jẹ́ ìrìn lẹ̀ torí kékeré sí ń gbà bóra wà látẹ̀rí tó mọ́rù mo lẹ́yìn ìdáhùn dáhùn àti sáyẹn àfẹ́ níta àfáàlù máa dúró kò bí yàrá lórí kan alẹ́ òkè wà dé pé iṣẹ́ ìdáná ẹ̀ tẹ́lẹ̀ bọ́ọ̀ jẹ́jẹ́ náà ní káfíń tó lé kí ìtò dáná ìtẹ́ mi máa lọ wàyí ńlá tó bá níbẹ̀ kọ́ ọ́ ti àdìsí ìlànà ó dẹ̀wà pẹ̀lú àwọn kan agbẹ́wẹ́ àìsè bá bù mí ẹ̀pẹ́ àdìsípa ọ̀rọ̀ tá a sọ síwájú mọ́sálà kọ́kọ́tà kọ́kọ́ ẹ̀pẹ́ ó jọ bẹ́ẹ̀ àbí mọ́sálà rẹ̀ àti ẹ̀hẹ́ bẹ́ẹ̀ máa yá oṣù dání o ìgbọ́n kéṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣe ń gbà wà ní kàkọ́ tó kéde mùsùlùmí àfáàmùrà mọ̀ ìwé ló wá tẹ̀wọ̀n lọ́dọ̀ ìwé ló tẹ̀wọ̀n jù ẹ́ alákọ̀ọ́kọ́ ẹgbẹ́ ní yóò mú jẹ́ jẹ́jẹ́ tó dé wà lùkè lẹ́nu àfáàkà náà ìwé ìwé ló tẹ̀wọ̀n jù ẹ́ òwe wọn lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ ẹ́ ìjàmbá alẹ́ rí ibi aláràkọ́tà ilẹ̀ tó tó pé tó bá dẹ́sẹ̀ ńgbà ìhàlẹ́ tó bá dẹ́sẹ̀ tó bá dé ìsìlámù kò sí ìṣẹ̀ fún mọ́ ìyẹn bẹ́ẹ̀ bá kì máa rẹ́ni kejì ó fi ẹlẹ́kejì rẹ̀ pọ̀tà alákọ̀ọ́kọ́ ẹ̀rí bí mẹ́lẹ́ bá kàá náà rẹ́ni ẹ̀lẹ́ ọkọ̀ títẹ̀ tó dé ìbá ti fẹ́ rí nígbà kẹfẹ́ kò sẹ́sẹ̀ fún ó bú yẹn lórí tó fi dá kò sẹ́sẹ̀ fún bọ̀ tó bá gba ìsìlámù ọ̀pọ̀lọpọ̀ àbá àlọ́ pé ní iṣẹ́ dáadáa tó sùn yìí wọ́n fún ní látẹ̀. aláàlá ètò jẹ́ fíkì rẹ̀ advanced people nílé ìtẹ́lá ní ìjẹ́ fún ẹ̀yà mẹ́ta gbà mí tí wọ́n náà máa wo èrè yìí mo láìpẹ́ àbúkà fàìmọ́ ẹ̀kẹ́ ẹlẹ́nu àti bá ti mú fẹ̀ wà á nílò méjì pété jì mọ́ tó bá ti kejì fún lọ́nà tó gbàtọ́ ní ẹlẹ́ẹ̀kejì èyí kọ́ wá ń kà yìí gbọ́ ni pé bóyá níbi kẹ́ bóyá amúrù yẹn amúrù kiri ìsèṣbáàbò ìyẹn pé ìjẹ́jẹ́ tó jẹ́jẹ́ gbàjà ìníyà mo ṣe á ó sì ta tọba lè mú tọba mo pé kí lè ṣe ọ̀nà lórí ẹ̀ àtàbí tó lè ṣe ẹni olórí pẹ̀lẹ́ náà sí ẹ̀fẹ́ ẹ̀rí yẹn ẹ̀rí ọ̀rọ̀ ẹ̀yìn òbòdò mú agbẹ́tọ́ ló bá tó yẹ kó ti jẹ́ jẹ́ yìí àti ìbá lórí àìkó ló sa kàfàrà náà tó lè ṣe kàfàrà àlìyẹ̀mí náà náà ẹ̀rí al'anna man halafa fi hali kókòrò tẹ́lẹ̀ tó bá jẹ́jẹ́ nígbà tó wà ní kò kèfèrí fa aslama abókúra àmà halafa ó kúra fa aslama ó bá padà wá gba islam tó mọ̀ hanaf hanaf tó ní pé wà á mú ìfúra yẹn ṣe pẹ̀lú mùsùlùmí anáwó yẹn ìgbà mọ̀ ó kà fáàrọ̀ olóòtú kà fáàrọ̀ ọmọkùnrin ọlọ́pàá bihar jù ń bẹ̀rẹ̀ ní bihar tó fẹ́ ìyá rẹ̀ jọ tó fẹ́ ìyàwó rẹ̀ jọ ìyàwó àtìkánná àrí nígbà tètè rí lóde ẹ̀ka agbóńdókò tá a fẹ́ ní bọ́làbàlá ń tiẹ̀. wọ́n padà gba Islam kí ni ó ní yóò ṣe tó bá fẹ́ fún obìnrin yẹn kí ni ó ṣe kí ni kà fara rẹ̀. والذين يظاهرون مني فاهم ثم يعودون لما قالوا فتعيد رقباتهم فتحرير رقبة يوتو يرو يوتو ẹni ẹ̀rú mùsùlùmí àbíkẹ́bẹ̀ níbo lọ tí ó mùsùlùmí ayàrí ayàrí ìdíje ẹ̀díje ààbùtù gbàtọ́lọ́ sọ ẹ̀rí ń pa ẹgbẹ́ ṣe ń ṣe ìpàyà wọ́n ní fàtàkàrí rọ́pọ̀ bá tẹ́ mọ̀mínà ó fi ìmọ̀ ní gbèmíọ̀ ẹ̀kọ́ mi ti ẹni tó fẹ́ ìyàwó rẹ̀ jẹ́ ti kò fi ìmọ̀ ní gbè ẹlùmí lè rọ́pọ̀ tó bá jẹ́ kẹ́lẹ̀ rí ní ẹrú tó rùn yóò ní orí pé mùsùlùmí ṣùgbọ́n a fi ayé فإنه صحيح موجب للكفارة بالأفر للكفارة أني رواني تو ناسي الجيار الجيار إنتو صحيح صحيح بعد الإسلام وزن كفارة وهذا هو مذهب الإمامين الشافعي وأحمد إليه مذهب الإمام الشافعي أحمد إليه يقول báàbù ànáfẹ́rú tí ṣe ìlérí ìjẹ́jẹ́ tí ẹ̀jẹ́jẹ́ ṣọ́wájú ọlọ́ àwọn nígbà àdáàlú àìrẹ́ẹ̀kọ́ bọ̀tí ní pẹ̀lẹ̀ ìbáàdà fáfẹ́ ní abáàfẹ́ ẹ́ ìbáàfẹ́ ìbáàfẹ́ nítorí pé àbíkẹ́ àwọn tọ́lọ́ nígbà tí ẹ̀ ń pè ọlọ́run láwọn àti pé ìtọ́lọ́wọ̀ láwòrán lọ́wọ́ alábẹ̀rẹ̀ tí ò bá lè fi máa ń kọ́ àti wípé óyá ó tó bí mélòó tá a dá Káyí tó gbà tó lè jẹ́ jẹ́ lọ́nà afúnikẹ̀kẹ́ àdó èdè fún ìlú ìjẹ́ tó wá ní àníyàn ní ó tún kú kàtó lè gbóbi ìrọ̀lẹ́ ìlànà tó lọ́sẹ̀ ó lè pé ìbáadá nígbà tó bá wọn ọ̀rọ̀ ìbáadá ìwé nípa tó wọn jẹ́jẹ́ ẹ̀kọ́ tó lé gíní tọ́tọ́ sí àwọn tó ní láti aṣúlù ẹ̀mẹ́ kìí ṣe kó ṣe kẹta àkọsílẹ̀ ẹ̀rí tí ó torí kó lọ ní àwọn tó pé ìjẹjẹ kíkà ìkẹjẹ ti jẹ́ mọ̀tòrò ìṣẹ̀lẹ̀ àfihàn kó lọ́rọ̀ tó máa ń yọ ọlọ́run yìí fún ẹgbẹ́ ìdájẹ́rí ọ̀làkà fún ẹyàwó ká lè ṣàrò Anábì ìyẹn lè jẹ́jẹ́ lọ́dọ̀ ọ̀nà kẹsì ẹ̀rẹ́ tó jẹ́jẹ́ lásán kò fẹ́ jẹ́jẹ́ lọ ayé ọlọ́ ó má dákẹ́ kí wá ní òun ṣe bá mọ̀ pé ó ti fẹ́ jẹ́jẹ́ yẹn kó lọ ṣe tó wà òsì mo tó dá ó jẹ́ bẹ́ẹ̀ àbúdẹ̀ tó fẹ́ lé ẹ̀fẹ́ ṣe ìrẹsì lọ òun sì lọ lọ gbogbo ẹgbẹ́ tí ẹ̀gẹ̀dẹ̀ bàbá àkọ́kọ́ aláìní ní nǹkan mo ti sọ rẹ̀ lọ́wọ́ àpọ̀ ìjọsìn sọ́run ìjọsìn lọ́nà àkọ́rá lọ́sà dára. Ewo de kejì. Kéèyàn sọ ní ẹ̀sìn. Ìjẹ́jẹ́ wo lára ní ó dàbí àpé ènìyàn ń wọ́n àtúntò ní fún mi débi àwọn ọmọ yìí. òní jẹ́jẹ́ tí ẹ fi ṣe àfikọ́ pé tó bá fún mi ní kẹfà èmi ló ṣe báyìí. ìyẹn wá sí òní kò wá rí mú kẹ́mú lọ. kí ni ó àbúkọ̀ ọ̀sẹ̀ yàtọ̀ kí ni kàfàrà tuntun kí ni ó ẹ́ yorùbá níbẹ̀ ni àbáyé tó ti níbẹ̀ sí síbẹ̀ àwọn ẹrú ẹrú ewu ńlá lẹ́yìn ẹrú ẹ̀fà àpọ̀lẹ̀ àbájá ẹ́ tí ó bọ̀ yẹ̀ fẹ́ yẹ̀fà àìsàn àmì ẹ́ ó fẹ́ ẹ̀rọ fẹ́ sábì kì í ẹ̀ bàtà bá sọ ní ẹ̀rọ tó ń jẹ ẹgbẹ́ èèyàn mẹ́rin wọn fọ́ èèyàn mẹ́wàá kí ni ó ti sè àtúbà bọ́ ẹ̀rí ẹ̀rọ máa kó fún wọn lápá àbíkọ́ ṣe kí ni gbogbo ẹ̀rù tí ò bá lágbà nínú ìlú. Ìgbà táwọn káàrí ìlú ní tí ó sì jẹ́ kí ni ìdájọ́ ní ẹ̀sìn kàfàrà kí ni ìdájọ́ ẹ̀sìn. Wájú pẹ̀fàrù wá pé inú ìwòrán wá rí ìlú bábẹ́rẹ́ àríkò tí mo pẹ̀lú ẹ̀. Àlùwájú àlùmọ̀káyà. Wájú àlùmọ̀káyà rẹ̀ pé náà túnlẹ̀ síwájú ìlú tó bá ti ṣe lórí gbogbo yẹn nígbà táwọn tó fẹ́ yóò tó ti àtọ̀ fún yẹn wọ́n fi ṣe nígbà tó bá fún ọlọ́jọ́ yóò tó ti àtọ̀ fún yóò fọ́ tó wá jẹ́ ká bọ́ ní láti fún wọn lẹ́gbà tó ti jẹun tọ́tọ̀ ó fẹ́ mọ ẹ ní àṣọ. náà ẹni tó bá jẹ́jẹ́ òun fẹ́ kakùrọ̀ án ní títí báyìí láàárọ̀ báyìí àkọ́kọ́ fún ìgbésẹ̀ wọ́n dáa ní kó ṣe. àmì ìwọ̀n ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìjẹ́ fọ́nà ẹ̀tẹ́lẹ̀ yẹn sílẹ̀ ìgbẹ́jẹ̀ tẹ́lẹ̀ kìí fọ́nà ẹ̀yẹn Ẹ̀yẹ́ àwọn sọ̀rọ̀ kan ebe rẹ̀ ẹgbẹ́ jẹ́ jẹ́ pé àwọn àti bájú tó wó sí ààrin ọ̀rẹ́ ó ti jẹ́ ó jẹ́ nípa àwọn ẹ̀rẹ̀ tó ti síwájú ẹgbẹ́ ẹni wọ́n ti lẹ́ ìdájọ́ owó ni ó ṣe kó jẹjẹ ṣé ni àti pé ṣe jẹjẹ ẹ jẹjẹ ara ẹ̀yin ara máa fọ̀tà rẹ̀ sílẹ̀ yìí sílẹ̀ yìí bẹ́ẹ̀ fẹ́ ṣé jẹjẹ làbí jẹjẹ kọ́ àbọ̀ àdìmọ̀ ìjẹjẹ yìí yẹ sọ̀rọ̀ mi gbogbo wa àbáyé sọ̀rọ̀ kẹ́ ẹ̀fìláàfù wà ń bẹ̀ sínú àbá àkásọ. ààrẹ ní ẹ̀ṣẹ̀ alẹ́bí ní òun láà la nazara fìmọ́bá fìmọ́ àfíà kò sí jẹjẹ bí ìṣẹ̀lọ kò sí yẹn tó kò sí rárá jù lánàlọ́gbẹ́ má bẹ̀rẹ̀ dá máa rẹ ètò ọ̀sán tẹ́lẹ̀ òsì ní ẹ̀sìn torí pé ìta gbẹ́jẹ́ ẹni pé yẹn ní o tẹ̀ lọ́nà ẹ tó lọ fẹ́ mú tí yẹn sínú ìtẹ̀ lọ́nà àwọn ìgbà pé kìí ṣe jẹjẹ tọ́tẹ̀lẹ̀jọ́ ti rí pé ìjẹjẹ ni pé lámásùlá násàlá bá lọ bí sọ pé àkùdá kọ́ ọ́ sí kíní ọ̀ṣìbí ní torí pẹ́ṣẹ́ lọ́lọ́gbà kúkú túbúra ó dájú ayọ̀ nam ìyẹn jẹ́jẹ́ ọ̀tẹ̀ ìlérí ẹ́ pé òun fẹ́ lọ sí ìrùn ní mọ́ṣáláṣí yìí ànábì àbú àtàlẹ̀ tó lọ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹjẹjẹ ẹjẹjẹ ní pé olóòrọ̀ kí ló mọ́sálásí ànábì hmm? ọ̀nà awápa àwọn ọ̀nà kan láàyè tàbí ọ̀nà alẹ́ sí hmm, hmm. Ike. Nígbà tó bá dé ní Mọ̀dínà ọba ìwọ̀nfẹ́ lọ́fẹ́ sàárẹ́ àlejò tó lọ. Àbábùlẹ̀ kí ni. Ẹnìkan jẹ́jẹ́ pé òun fẹ́ sí ìrìn àjò láti lọ kírun ní mọ́ṣáláṣí Kùbá sáré lọ́kọ́ ọdún sí ìlú Mọ̀dínà tó lọ kò lọ àwọn mùsùlùmí kílódé àyíra tí ẹ bá dé mọ́ ìdíjẹ́ o ó wá lè lọ ọmọ sí àti kùbá ọlọ́bẹ̀ sàárè àlébí ọlọ́bà sí ilẹ̀ sàárè ọ̀sọ̀rọ̀bà ọlọ́ òkè tí ìbá yẹ yẹ kó bẹ́ kí ló mọ́ṣẹ́ láti àlébí ṣe lọ mọ́ṣẹ́ láti ìmọ̀ ìdíkọ̀ lọ haram ẹ́ eh? mọ́sídì akọ̀ ẹgbọ́n tẹ́lẹ̀ tí ẹ bá jẹ́jẹ́ fún ọ̀fẹ́ lọ kí ló ní kàábà méjì láàárọ̀ tó sì jẹ́ sí níbo ló ti lọ àbọ̀ àyẹ̀fà níbo ló ti lọ. Ẹ́ ẹ̀rọ tí wọ́n ti lè wá rí ẹgbẹ́ wà bóró mi sọ torí kó o ló dáa jù ó là kọ́kọ́ kò lè rí mọ́ ẹ kákírọ́jì mi bá wí ìsè ẹ̀yà tó ń gbé yín títí kàábà tí kàábà tó lọ́la jù ìyẹn lọ. Mọ́sí ti ọ̀rọ̀ rẹ̀ ó fẹ́ ìgbé ọ̀sẹ̀ lọ́wọ́ ìgbéláwọ̀ tó lọ bá fún ẹ̀yìn wà ní ọ̀. nígbà tó ń bí bàbá ìlú ìlú wà ní ọ̀ lọ́wọ́ bá sí 1,000.

ẹ tó bá àlẹ́jì ẹ tó bá fẹ́ níbi ẹ̀kọ́ àbí hmm, gbogbo ẹ̀lú àánú ìsìlámù tó bá ń sọ̀rọ̀ ṣẹ̀ríà ṣẹ̀ríà ẹ̀rọ pé ètò fẹ́nu ni látara ètò àwọn kìfẹ́ ẹgbẹ́ ní jẹ́bi àríkẹ́ta máa gbéyàn lọ́wọ́ ẹgbẹ̀kẹ́ ní ọ̀sẹ̀ mẹ́rin ẹgbẹ́ ní fúrúgàmù kẹrin ìsìlámù ìdàkùnrin ọ̀sẹ̀ jàǹbá làwọn ìlú tẹ́tí èèyàn mélòó lè fi ẹgbẹ́ lọ́wọ́ bẹ̀. ẹ̀rẹ́ ilẹ̀ lọ́gbẹ́ tọ́ọ̀tì tó ti mọ tó máa dé o ó kè nígbà tó tó wáá sí nọ́ọ̀tì ọwọ́ gbogbo wá dé. ó ọ̀sánìlá ṣètọ́n tọ́wọ́n tó ṣàánú gbogbo ẹ̀ ló ló ṣùgbọ́n ti ṣàlàyé ìgbẹ́ ẹ̀sìn oníṣàlàrọ̀ àkọ́bọ̀ táwọn ọdẹ ẹ̀wọ̀n níjọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم